إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adọ́gbẹ́ fún ọlọ́ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà, òun la tọrọ àlékún ìké àti ìgbẹ̀ fún àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. àti ìgbẹ̀ ọlọ́run kan máa bá bá ń tẹ̀lé ìlànà wọn títí bí ọjọ́ ìgbéǹde àlùkìyámà ní ìtẹ̀síwájú lórí àwọn àlàyé eléyìí tí a fi ń ṣàlàyé fúnra wa nípa àwọn àlámọ̀rí eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Islam eléyìí tó jẹ́ ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ Ọlọ́run ó sì jẹ́ ẹ̀sìn àwọn àbí ọlọ́run ọlọ́run ó tọ̀wọ́ gbà abẹ́lọ́ àpadà sí ibú ilé tí wọ́n sọ̀rọ̀ nígbàkúgbà kí ni òfin wá ní jẹ́mú sùúrù òdodo ọlọ́run ẹ̀dẹ̀ tó tọ́ sí ọkàn wa tíra tí àwọn ń ṣe àlàyé fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ òun náà ní tíra mìnàájú ìmọ̀ mẹ́rin ti àfáàwà Mustapha Murad Subuhi ní ìjẹjọ́ a ti parí àwọn mọ́jẹ̀mú méje ilé tó ń ṣe ṣùrútù la ilaha illallah a ti parí àwọn mọ́jẹ̀mú yẹn ibi tí a parí ẹ̀sìn òun náà níbi al-ikhlas alìmọ̀náfí lè rìyà ṣíṣe àfọ̀mọ́ gbogbo ń tá a bá ń ṣe fọ́lọ̀ ṣíṣe gbogbo nǹkan tá a bá ń ṣe nítorí tọ́lọ̀ nìkan ṣoṣo eléyìí tí yóò léwa jìnà ṣíṣe àárín mímọ ṣe nǹkan nítorí ẹ̀dá àbí nítorí àfiwá ojú rẹ̀ nìkan àṣẹ eléyìí ara mọ́jẹ̀mú gbọ́dọ̀ la ilaha illallah àdìbò tí àáfàá sì mú wá òun níbi tí àmọ́gbọ́wà Muhammad sallallahu alaihi wasallam tó ní inna Allaha harrama ala man qala la ilaha illallah yabtaghi bidhalika wajha Allah azza wa jalla àṣẹ ọlọ́run ti ṣerú ẹni bẹ́ẹ̀ léèwọ̀ fún náà irú ẹni bẹ́ẹ̀ ò ní wọná ó déèwọ̀ kí ná ó jó ara rú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ń sọ gbólóhùn pé kò sẹ́ni tó yẹ ká máa jọ́sìn fún lódodo àyàfọ́lọ́ ó ń sọ gbólóhùn yẹn lẹ́nu ìwà rẹ̀ ó ń jọ ìwà gbólóhùn la ilaha illallah àkídà rẹ̀ ọmọ pa lórí la ilaha illallah muamalati rẹ̀ ọmọ pa lórí la ilaha illallah àṣírú ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá ti lè rí báyìí ó ti di èèwọ̀ kọjá sí pé iná yóò ṣe kí ni o yóò jò ó ìgbé ẹni bẹ́ẹ̀ tó bá di ọjọ́ ìgbéǹde àkìyá lẹ́yìn ìgbà tí àáfàá ṣàlàyé àwọn mọ́jẹ̀mú ìtàn wọ́n wá ń sàlàyé nípa wípé àrígbé àtàlàyé pé tíráì àwọn nǹkan tó kó sínú pọ̀ ó kó sínú àwọn tó ní ṣe pẹ̀lú àkọ́yì àwọn àkídà àdìsọ́kàn ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ìbáadà ìjọsìn muamalat àwọn bá a ṣe ń gbé pọ̀ láàrin ara ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àdábù ìsìlámíyà àwọn ẹ̀kọ́ inú Islam ṣùgbọ́n abala alákọ̀ọ́kọ́ tó jẹ́ pìlẹ̀ Islam tó jẹ́ pòun náà lórí igun imani àkọ́kọ́ tí í ṣe ọ̀rọ̀ iman ọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́nlọ́kan àti ọ̀rọ̀ akídà òun náà làáfà fi bẹ̀rẹ̀ tíra yìí tí a sì ṣàlàyé ẹ̀ fúnra wa àáfà wọn ṣàlàyé lọ pé nínú ìgbọ́lọ́run lọ́kan ṣoṣo ètò pẹ̀lú tawhidul ìbádà tàwídùl ìbádà yìí òun náà tó máa ń pè ní tàwídùl uluhiyya tàwídù alùlùhíyà babalára rẹ̀ táàfìgbà kó mùsùlùmí léèyàn yóò tún gbà pé ọ̀háàsó ọ̀kan ṣoṣo lọ́lọ́run nínú kájọ́sìn fún a rí pé túnmọ̀ láìláìlà láwọn náà nìyẹn bàbá wá ní bí àwọn ìjọsìn wo wọ́n wá mú díẹ̀ wá gẹ́gẹ́ bí àdúà téèyàn ọba ṣàdúà ọlọ́run nìkan láàmú ọbẹ̀ níjọ́ tí mùsùlùmí kan bá ní wípé tó Ṣàngó òun tó lọ òun bọ̀ ó jẹ́ kóhun ọlọ́rẹ́ o mùsùlùmí bá ń bẹ Ṣàngó irú ẹni bẹ́ẹ̀ tí kó mùsùlùmí kódà tó bá kú lásìkò yẹn kò ní jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kèfèrí ni tí yóò sì jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run àbúmùsùlùmí wá ń bẹ Ògún oníṣẹ́ mọ́tò lòun ń ṣe àbísẹ́ irin géètì lòun ti ń ṣiṣẹ́ òun díùlì pẹ̀lú kíni o irin as a result ó yẹ kóun lè máa bá wọn bọ ògùn àjọbọ wọ́n jọ wá ń bẹ́ ajá lórí wọ́n jọ ń bọ ògùn irú ẹni bẹ́ẹ̀ tàwíìdùlì ìbáàdà tí í ṣe tàwíìdùlì olùyíyà ṣíṣe ọlọ́run láṣo ní nígbàgbọ́ òdodo sọ́lọ́run lábala àjọsìn ó tàn fèèlì bẹ́ẹ̀ abala tàwídùlì ìbáàdà yìí tó tún ṣe tàwídùlì olùyíyà bàbá Mustapha Murad Subuhi ọlọ́mbà ní sanwó-ẹ̀sán rẹ̀ wọ́n ló tó kó sínú alisti gọ́ọ̀fà wàlìsì àmà isi gọ́ọ̀fà ọ̀nà méjì làwọn àfáà ń gbà ṣàlàyé <clears throat> ṣùgbọ́n nígbà kan tó ti lè mú mọ̀tàrọ́ dífù ìtó tún súnmọ́ nítumọ̀ sínọ́nìmù rẹ̀ wa àátò sálàyé ẹ̀ náà ni àníchọ́ yìí istigata kéèyàn ọmọ wára lọ́wọ́ a máa túmọ̀ bẹ́ẹ̀ bákan náà istigọ́fà a máa túmọ̀ kéèyàn ọmọ wá òjò ọ̀dàdá àwa nídìí òjò mímọ̀ tọrọ òjò ọ̀dọ́ ọlọ́lá tí máa tọrọ òjò tí mùsùlùmí béèlé lọ́rùn wípé tí ọ̀ tójú ọ̀bá rọ̀ irú ètò ṣẹlẹ̀ lọ́dún bíi mélòó kan sẹ́yìn tí bàbá ẹlẹ́bùrú ìgbọ̀n àbí kí náà ń pè bàbá ẹlẹ́bùrú ìgbọ̀n tí máa ṣe eré dírámà ayé ìjọ yẹn tó ní pé kán lọ bọ òòṣà oko ó lóòṣà oko lọ́yẹ káàbọ̀ ńlẹ̀ Yorùbá inú òníjó oúnjẹ ọ̀wọ́n ọ̀rọ̀ rádaràda òun ni wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ níbo lòṣó wà òṣó ní jẹ́ kí àbí òòsàn oko ní jágbàdo òru òòsàn oko òun ní jẹ́ kójú ọ̀rọ̀ àbí òòsàn oko òun ní jẹ́ káwọn ẹran ọmọ bímọ òòsàn oko ní jẹ́ àmọ́ rẹ̀ oko ló ń jẹ́ rí màálù àbí ilẹ̀ Yorùbá la ń màálù <clears throat> ibi náà ti kó màálù wa sóòsàn oko náà làwọn Haúsá fi ń màálù lé Haúsá bàbá yẹn wá sọ ìtọ́jẹ́ kó ń jẹ ọwọ́ ni wípé láyé ìjọ tó jẹ bá àwọn wà lọ bọ òsà oko tí wọ́n lẹsìn tó dúdúdú tí wọ́n ní máa pa pé omi ìdọ̀tí náà máa mú tí wọ́n làárọ̀ oko kan ní ṣe àwọn láì ni omi ẹ̀gbin táwọn mu ló ń kọ ayé tó dúdúdú wọn ò kankan wọn ò ní máa wọn ò ní máa pa ní bàbá kí bọ òsà oko àwa tá à ń gbélé náà àábò àbíbò òrìṣẹ̀bárò kó ní ọ̀bọ̀ òṣò ọkọ̀ ẹ̀yìn ọ̀bà bó sálé mùsùlùmí tọ́bẹ̀ ilé báwọn bò só kó ọjẹ́ kẹfìrí lọ́dọ̀ ọlọ́run tọ́bẹ̀ ilé kú lásìkò tí ọ̀lọ́ túbá wà láì yóò jẹ́ àwọn àjọ ọlọ́run ìsìgáàsà tọ́bá di pé òjò ọ̀rọ̀ àwa ń wá òjò mùsùlùmí sọ̀látùlì sísíkọ́ làwa máa ń ṣe á kóra wa lọ sí ìdì ìdì ìmáàmù yóò wà lídìí wá nù wọn tàbí bẹ́ẹ̀ kọ́ ń gbà mí ìmáàmù gan lè mọ́ lídìí wá irú èyí tó ṣẹlẹ̀ láyé àwọn sàbí àrẹ̀bí àsálà wọ́n wá lọ mú Al-Abbas bọ́nà Abdul Muttalib Al-Abbas àgbàlagbà ni ó tún jẹ́ ọ́nkù fún ànábì wa Muhammad sallallahu alaihi sallam. ó sì jẹun tó súnmọ́ lọ èèyàn lè wọn tó bá tó jẹ́ àfa tó jẹ́ pé lọ́jọ́ orí ó ti dàgbà nínú káfararolẹ̀ fọlọ́ àgbàní nínú kámọ̀mẹ́bọ mẹ́sìn tí èsè pé à ń kírun lórí mímbà mímbàrí àtúnṣẹgbẹ́ ògbó ni àtúnṣe opc lẹ́yìn tó súnmọ́ lọ alẹ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ kán líbi wá nù wọn àwọ̀ àkóra wa lọ yíbi á wọ aṣọ òdì yí aṣọ wa sódì á àṣẹ náà fìlà táàfà gùn táwà bẹ lọ́n pé wọ́n ọlọ́run tó a nídìí òjò ní o ọlọ́run sì rọ̀jò fún wa níjọ́ tó bá pa ọba ń wá òjò táa rí pé òjò ọ̀rọ̀ àwọn ẹranko ti ń kú oúnjẹ tí wọ́n nù lù àwa rò pé oko kan ní ká lọ máa bọ níjọ́ ibada gbígbọ́ lọ́n gbọ́ lódodo nínú kọjá pòun láàmú àti fẹ́ẹ̀lì walisiana aba ati ewa nwana lowo lehi to je tu maka eji o isi gata a nidi awa a wa n lo be nkan meele yi o lo poon lo iru ele o tako ilana igbagbo ododo ominu si eme iji asiri si iyato n laare pe a n wa iranlowo lodo blon lori nta ma pe ko se n to le àfitánú Allah àti àwa kí èèyàn tọ́jẹ́ da ọlọ́run kọjẹ́ sábà bíi kíni o ìrànlọ́wọ́ èyí ọ̀tako àkídà kíni tó máa tà ń sọ ebi ń pààyàn o sì ń retí owó kan níparí oṣù ọwọ́ á nídìí tó fi jẹun ọwọ́ abẹ́rẹ́ òfin ebi máa ń pa mí mọ̀sánú mi. mi ọwọ́ àròpé ọwọ́ ajé ń lọ bọ́mọ ìyá mi kàtà àjọ kí n mọ́sálásí àfà sí mo rí ẹgbẹ̀rún méjì èyí ọ̀tá kó ìgbàgbọ́ òdodo ẹni tó ọlọ tọrọ lọ ń lè lò o sábàbí ni lò ó lè lówó fún ọ pé ojú orí sì tó tẹ̀sẹ̀ lọ fi rán ọmọ sí sí báńkì ní ìsìn ní kíkọ́ ọmọ òun kan tó wà ní ìjẹ̀bú kó fi máa kàwé ń bẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ó lè lówó yẹn lọ́wọ́ kọjá sí pípa tí wọn náà ọba ìdọ́dọ̀ rẹ̀ rèé nǹkan kan ó tó ti gbowó yẹn mọ́ lọ́wọ́ kọ̀ wá níjẹ́ sábàbí èyí ò kọ́ là ń sọ ṣùgbọ́n mímọ wá ìrànlọ́wọ́ eléyìí tó sún àwọn èèyàn débi wípé lónìí àwọn èèyàn ń lọ di ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ayé torí pé wọ́n wá lọ́wọ́ náà ni torí báwọn èèyàn wá lọ́wọ́ wọ́n di ẹni tí ń orí òkè orí òkè tí wọ́n lọ mọ́ lórí òkè nítorí ìṣòro wọ́n wá lọ́wọ́ náà torí báwọn èèyàn wá lọ́wọ́ wọ́n di ẹni tí ń pọ̀fọ̀ tí wọ́n máa pe ìgbàlè tó lágbára tí wọ́n máa ṣe kí ni o tí wọ́n máa pe nǹkan ní ìlẹ́yìn ọlọ́run kíní kan ló kọ́ tán pé kíní kan lórí tí kíní kan bá ṣe kíní kan àwọn tí wọ́n máa pè lẹ́nu àwọn nǹkan tó yọ̀yìn kú òmùsùlùmí àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ torí páwọn èèyàn wá ràn lọ́wọ́ àwọn ìlànà eléyìí tí ọ̀bá tọlọ́run mu eléyìí tí ó sọ̀yàn di kèfèrí téèyàn ò ní jẹ́ mùsùlùmí òdodo òun ni wọ́n bá máa lò àáfàá ní mùsùlùmí ò gbọ́dọ̀ lọ gbogbo eléyìí torí pé mímọ́ wá ràn lọ́wọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ni làwa mùsùlùmí ti máa sọ pé ìyáàkà náà àbúdú wà ìyáàkà nìsàáyì àmọ́ túmọ̀ nke à ń lójoojúmọ́ àwìn nígbà ó kéré jù 17 times ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ là ń wí pé ìwọ ọlọ́run náà búdù ìwọ láàmú ẹjọ́sìn fún o wá ìyáàkà nasta'in ọ̀dọ̀ rẹ láàsì máa lọ́wọ́ wá àwọn èèyàn lónìí wọ́n ń lọ́wọ́ lọ́sọ́dọ̀ ìyá àjẹ́ wọ́n ń lọ́wọ́ lọ́sọ́dọ̀ òkè ìbàdàn wọ́n ń lọ́wọ́ lọ́sọ́dọ̀ wọ́n wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ọ̀yá kan tọ́rọ ẹ̀ ti dojúrú tọ́wọ́ sọ́ra rẹ̀ bí kí ni òyìn olóró méjì ládùúgbò pé òun olóró méjì òun ló ṣe kí ni òun ní ọ̀ràn àwọn lọ́wọ́ àwọn èèyàn wá ràn lọ́wọ́ lónìí lọ omi omi tá a fi ń tọ̀ omi tá a fi ń tábà àwọn èèyàn wá lọ́wọ́ lọ sọ́dọ̀ igi tí wọ́n gbẹ́lẹ̀rẹ̀ igi igi tọ́jọ́ pé tá a bá fi kẹrosínì sí nìsín kódà láì fi kẹrosínì sí a fi dáná tí ló jò wọ́n wà gbẹ́ lére wọ́n wà mọ́ wọ́n lọ́wọ́ pé mo yí kọ́ ọ̀tún mo yí kọ́ òsì o ìwọ ló lè sàánú àwọn o mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí òdodo kọ́ gbọ́dọ̀ wà ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́run wà náfírù ìmọ̀ jẹ́jẹ́ kéèyàn ó sàdéhùn kéèyàn èèyàn jẹ́jẹ́ fún nǹkan kan mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kí lè túnmọ̀ eléyìí àwọn èèyàn lónìí bóyá wọ́n ń wá ọmọ ọdún kìíní kọ̀rọ̀ mọ ọdún kejì kọ̀sọ́ mọ ọdún kẹwàá kọ̀sọ́ mọ wọ́n wá mú lọ ọ̀dọ̀ bàbá kan ní Iléṣà àbí bàbá kan ní Abẹ́òkúta àbí bàbá kan ní Jẹ̀bú bàbá wa tọ́ mọ́ pé àfọkànbalẹ̀ àwọn èṣù tó ń sìn àtàwọn sì gidi àtàwọn ọ̀sán wọ́n ti sọ fóun pé ọ̀ ń bọ̀ wọ́n lẹ́nìkan ń bọ̀ Ìbàdàn ló sì ti ń bọ̀ wá bóun bó ń tọ̀ ó sọ̀rọ̀ ó bímọ o ṣùgbọ́n ó jẹ́jẹ̀ fún òòṣà ó jẹ́jẹ̀ fún kíni yọ wà jẹ́jẹ̀ pé tóun bá sì bímọ òun kan fún tó bá ti á bímọ àti bàbá kí bàbá dúpẹ́ ti bímọ o màálù mo ṣé kí n gbé wá ní abẹ́ nìkan wá gbé màálù ti tóbi jù kéèyàn jẹ́jẹ́ naira pé tọ́bẹ̀ ilé kú sórí irú nǹkan yẹn yóò jí àlọ́dọ̀ ọlọ́run irú ẹ̀ Ọma nìkan ọmọ ẹni yẹn gangan ẹni tọ́ ọmọ tí wọ́n lọ tọrọ nídìí òòsà yẹn gangan ló jẹ́ ọmọ táwa ti kọ́lé kọ̀rí wọ́n lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ òòsà kan lọ́nà ní bẹ́ẹ̀ àwọn òbí ẹ̀ ń pé tọmọ yẹn bá ti dàgbà bàbá ní pé ara mọ́jẹ̀mú tàwọn ni wípé tọmọ bá ti dàgbà kó tó di pé yọ lọ yọ ọkọ wọ́n máa ń ṣe ọdún ẹ̀ẹ̀kan lọ́dún fún kíni o òòṣà wọn tí wọ́n ń sìn ọmọ yẹn náà wàá ṣe kíni o yọ ọba wọn ṣe òòṣà wọn àwọn ọjọ ọmọ ló sì lọ ọmọ tó ti ń lò jáàbù wàhálà ìtọ́sẹ̀lẹ̀ ni kì í ṣe ìtàn ọ̀rọ̀ kódà ọmọ tọ́sẹ̀lẹ̀ sí ń bẹ láyé ọba adásìkò tọmọ sí pé àsìkò nẹ̀ka ẹ̀rẹ̀ bá tó àwọn òbí ẹ̀ bá rán létí pé wọ́n bá pè kalẹ̀ pé wọ́n bí àwọn sọ̀pọ̀tọ̀ ìwọ̀rí fún ọlọ́yìn nígbàtí àwọn ọ̀rọ̀ ìtìrọmọ bí káwọn tó rí ọbí àwọn dáàmù dáàmù eh, ẹnìkan lọ́sà máa wọn lọ Baba bàbá kan ní Iléṣà eh, bàbá wọn sọ fáwọn pé eh, ni wípé ó láwọn jẹ́jẹ́ àwọn ti méje èèyàn ṣẹ ẹ̀jẹ́ ni pé ọmọ igangan kó tó di pé yọ wọlé ọkọ kó lè rọkọ bá ní kó lè ríyàwó kó lè ìjó sa àwọn ẹlẹ́ẹ̀ka ah mẹ́rin ìgbà dáadáa àwọn ọ̀sọ́mọ láti kékeré ni o ọ̀dọ̀ sàlà wọn ti tọrọ rẹ̀ ọlọ́run ló ṣe mí fún à mọ́sù ọbẹ̀rẹ̀ nú o ìmọ̀ ìmọ̀lẹ́ òní káwọn ọmọ ṣe oró lọ́mọ tó ti lo full hijab pé yọ́ bá wọn lọ ọ̀dọ̀ bàbá ilé sà dépòdà bàbá ń tóun bá ti kú ẹ ń bá jẹ́ àròlé òun ó ti mọ bọ́ ṣe máa ń ṣe wọ́n ṣe òòsà fún wọn ṣàjọjó lọ́mọ tó ti dẹni ọlọ́run afá ọmọ èèyàn ọba wọn ṣe fanilẹ̀ làbí wà lẹ́kọ̀ọ́ bá wọn lọ ṣùgbọ́n tá a ṣe gbọ́dọ̀ sọ́ra gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ máa tójú bọlé olóògùn káàkiri tẹ́ ẹ máa tójú bọlé olóòsà káàkiri tẹ́ ẹ máa ṣàdéhùn bú ẹ má wá ègún búlé àwọn ọmọ yín lórí ẹ má wá wàhálà ọjọ́ ọ̀la alẹ̀ fáwọn ọmọ yín bọ́ọ̀lọ́ ń fẹ́ wọ́n sa àṣà sí ibú sí sísá yìí àwọn àwọn àwọn dán bú ṣùgbọ́n lọ́wọ́ bá yẹ pẹ̀lẹ́ gbogbo dán wọn tẹ́ pé tọ́ba ti rọ́pò eléyìí báyìí tọ́ba ti kù díẹ̀ kí wọ́n fẹ́ra wọn yóò bá dárò tọ́ba ti rọ́pò eléyìí tọ́ba ti kù díẹ̀ yóò bá dárò tó fi lọ méjì mẹ́ta mẹ́rin ah, ìwọ ò ní báwọn ẹ̀mí tí ẹ̀ náà fẹ́ máa ṣe gbé àbó ìfijọ́ kà á tọ́ ọba kú lásìkò ńkọ́ àwọn àdúrà báyìí ni wọ́n máa ṣe àwọn àsìkárù báyìí ni àwọn rúkẹ́ àbáyé ni ọmọ gbọ́ ọlọ́run dẹ́ gbàdúrà kódà ó ti bímọ lónìí ìfàlélà ìlàhàmù ṣùgbọ́n tí èbá sọmọ tó gbọ́tọ̀ yé tóun náà bá lọ bí òsà kọ́ ẹ̀yin tẹ́ jóòbí tẹ́ sàdéhùn fún òsà lórí ibú lọ́dọ̀ ọlọ́run ọmọ yìí tó ti fẹ́ máa gbẹ́sìn yìí ẹ̀sùn òun náà kíkí ni olórí ibú lọ́dọ̀ ọlọ́run alimoyim anafiru mùsùlùmí ẹ̀ máa jẹ́jẹ́ fún mùsùlùmí ẹ̀ jẹ́jẹ́ fún jésù mùsùlùmí ẹ̀ jẹ́jẹ́ fún ànàbí muhammad sallallahu alayhi wa sallam mùsùlùmí è jẹ́jẹ́ fún àǹjànú mùsùlùmí è jẹ́jẹ́ fún jìbìrì ìlú tọ́lá máa ń fún Allah ṣé wá rí kéèyàn jẹ́jẹ́ nǹkan tó rè ṣẹ̀rí àlá tó gbọdọ̀ sọ́ra torí wípé yìí máa jẹ́jẹ́ yóò hábù bí ìmìn bàkì wallahu laysa bakhilan sẹ́ẹ̀rí a máa ń fi ẹ̀jẹ̀ gba nǹkan lọ́wọ́ ahun ni ọlọ́yìn dẹ̀ sá wọn wọ́n fẹ́ ká sọ́ra ẹlòmíì tó bá ní problem láàrin ọlọ́run wàlẹ́ ìtara mi bá ti ẹ̀yà ọ̀sẹ̀lẹ̀ sí akẹ́ náà bá dẹ̀ ara rẹ̀ yà fáìmọ̀ ọdún bára rẹ̀ sí àyà ojú kan náà ní wà inú ilé ní wà ṣùgbọ́n gbẹ́ pé ọlọ́run ní kọ́ láwọn ọmọ jọmọ ẹlẹ́sìn dáadáa tọ́lọ́ bá náà ní ọjà sí ẹ sáàmù arántí ọlọ́run ìyàwó ṣáájú òkú lójú kan náà ẹ sáàmù kọjá pé kú orí kíní ọ̀kà yín mọ́ o ìyá yẹn wá ń nígbà tí ọ̀já dé látàárọ̀ ní tó mọ̀ ẹnu kọ̀ àfẹ́ẹ̀tì ọpọlọ lẹ́yìn pé kí ni o ẹsẹ̀ ara kò lè rìn kò sì lè máa yan fá káàkiri ìyá sáà wí láìláì láìláì sáà rí wí ìyá bá ní wọ́n lọ wọ́n lọ kó o tiẹ̀ fún mi lálàáfíà tó bá ti fún mi lálàáfíà ojú ojúmọ́ ní màá sí láìláì láìláì seventy thousand four. ọ sọ dìgbà tára rẹ̀ tọ́wọ́ àtòjú kan tí ọ̀rọ̀ ẹ jáde ọlọ́run bá gbàdúrà yàyà bá lálàáfíà ọba àdìgẹ́ ẹ̀wọ́n lọ́wọ́ yẹ́ kẹfẹ́ ṣe ṣùgbọ́n wọn ní gbábi o ẹ̀wọ́n sọ pé ẹni ìnáwó kíní kan bì kan o ìyá ọ̀bà rí láyé láti ọdún tàṣà ọ̀bà rí ṣe wàhálà bá dé pé ẹ̀jẹ̀ tó ṣe wọ́n sóòrò ti dára láì ẹ̀yìn àfà òun fi ìgbà tó wà náà nira ó ṣe kíni o ó fi jẹ́jẹ́ ọwọ́ àjù wàhálà sí lọ́rùn mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra nǹkan méjì ló so mọ́ ká jẹ́jẹ́ alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ fún nǹkan kan ni o Allah ọba wá fẹ́ o lè jẹ́jẹ́ fọ́lọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ò ní ọ̀la ẹwà náà bí wà Ibrahim alayhi tọ́lọ̀ ọba lọ́la ẹ̀jẹ̀ tóun náà jẹ́ ìbádùn aláàsí lọ́rùn náà ìwọ ọlọ́run sáti ẹ̀ fún mi lọ́mọ tó ọba fún mi lọ́mọ màá fi jọ́sẹ̀ fún ọ sí àmọ̀ pé ní ìsìn kò lóun fi rúbọ irú èyí táwọn oníròyìn tàjọ́ ta ọlọ́run tí wọ́n jẹ́ kèfèrí tán máa ń sọ dáadáa nínú ìròyìn tó bá dásìkò iléyà àwọn mùsùlùmí wọ́n ń ṣe ọdún iléyà ní ìrántí ànábì Ibrahim eléyìí tó lóun fọmọ rẹ̀ Ismail rúbọ tọ́rẹ́lẹ́bọ làwọn tẹ́lẹ̀ ẹbọ náà máa ń ṣe ti wọn ẹbọ náà ṣe láwọn ilé ìjọsìn wọn mùsùlùmí èsì ẹlẹ́bọ mùsùlùmí èsì ìrúbọ mùsùlùmí tí bá ń rúbọ kìí ṣe mùsùlùmí gidi lọ́dọ̀ Ọlọ́run àwọn mùsùlùmí tán rúbọ náà wà tán gbẹbọ sóríta àwọn táwọn àwọn ẹgbẹ́ ẹlẹ́bọ gbogbo àwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run anábì Ibrahim ṣe ẹlẹ́bọ ṣùgbọ́n tọ́lọ̀ ọ̀bá lọ fi ẹran rọ́pò Ismailu sẹ́ẹ̀rù ọ̀rùn ké ọmọ kan téèyàn tó bí ọlọ́run dẹ̀rù ọdẹ pass tá a bá wá fẹ́ jẹ́jẹ́ ẹ̀jẹ̀ tí ò lè ní wá lára ni ẹ̀jẹ̀ ajẹ́ fọ́lọ̀ èèyàn ń ṣèdánwò lọ́wọ́ á téèyàn ọgọ́rùn-ún bá ṣe ó lè wọ́n ju èèyàn mẹ́wàá lọ tí ó pass ọlọ́run tí n bá jẹ́ kan náà mẹ́wàá tó pass ìnáwó ìlọ́gbìn màá gbààwẹ̀ mẹ́ta fún ọ màá gbààwẹ̀ mélòó mẹ́ta fún ọ sọ ìgbààwẹ̀ mẹ́ta kò nìyàn là kó o jẹ sàárì lónìí kó o sínú jẹ sàárì lọ́la kó o sínú jẹ sàárì jọ mẹ́ta ọmẹ́jẹ rẹ jẹ ìwọ ọlọ́run á tọ́ ọ bá sì ní kí n lọ hájì nínú ìṣẹ̀mí ayé mi ẹ̀ tèmi náà bá wọn dé mọ́kà tí mo lọ ṣe tí mo gàràfà tí n bá dé màá sì pé wúrẹ́ kan màá fi fún ọ ọba dé lóòótọ́ ọba pa ewúrẹ́ fọ́lọ̀ kò sí tó burú bí eléyìí ń jẹ́jẹ́ pé àwọn ọlọ́run náà bá sì láyé tí n bá láyé one ni màá fún one lọ́wọ́ ní wọ́n mo ti fẹ́ rí one million báyìí ìjọ ten thousand ìjọ five thousand mo fi kọ́lé mọ́ wulẹ̀ sàdéhùn tí ọ̀jẹ̀ wà láfọ́ ẹ̀jẹ̀ téèyàn ọ̀jẹ̀ fọ́lọ́ yọ ọ̀jẹ̀ pé téèyàn ṣe kíni o téèyàn lágbára kìí ṣe bẹ́ẹ̀jẹ̀ rẹ bá ṣe pọ̀ tọ́lọ́hún ṣe gbàdúrà rẹ tó ṣùgbọ́n ara ń tá a fi máa ń dúpẹ́ fọlọ́ ní pé tọ́ ọ bá gbàdúrà mi lórí kaba yìí èmi náà ṣe kaba yìí fún ọ ọlọ́yìn wá sàrùn ọjẹ́jẹ́ ọjẹ́jẹ́ ọlọ́run fún ọ ní tọ́ ọ bá ń fẹ́ ṣùgbọ́n kálábá ti àfẹ́ jẹ́jẹ́ a gbọdọ jẹjẹ fún nǹkan mìíràn ta ni o Allah tá a bá tó wá a jẹjẹ ní tagbara wa ṣe kí ni o tọka, tí o sì gbọdọ jẹ nǹkan haram kò gbọdọ jẹ nǹkan ìwọ̀ kẹ́nìkan ní àkùrọ̀lọ́ tó o béèrè jẹ́ kí ilé mi tí mò lọ kí n parí kreeti kírètì ni màá fi fún ọ kírètì ni tí nìkan wọn sí olórí ọlọ́dọ̀ ìtọ́lọ̀ ń kò rẹ̀ ló fi ń ṣe kí ni ló fi ń jẹ́jẹ̀ ọ̀tá ọlọ́run ni ó àbíwọ̀ lọ à tọ́ ọbẹ̀ ilé ní kí nǹkan kí contract tí mò ń wò yìí tọ́ ọbẹ̀ ilé ní wọ́n bọ́ sí màá sì ra ajá 200 màá dẹ̀ afáwọn èèyàn ọ̀rọ̀ ajá fáwọn èèyàn ní tọ́jẹ́pẹ́ tí bá ń sin ajá mùsùlùmí tí bá ń sin ajá ní olé rẹ̀ tí èsè kẹ́lbù sọ ìdí tí èsè ajá tá a fi ń dẹdẹ fáwọn tó bá jẹ́ ọdẹ àfáwọn tí wọ́n bá ń sin ẹran tí wọ́n fi mọ́nítọ̀ ẹran wọn òkè údù òkè ńlá ní ọmọ ẹdẹkùn sẹ́yìn rẹ̀ lójoojúmọ́ mùsùlùmí èsìn ajá pẹ́lú ajá ní security òun níjọ́tẹ̀ tí wọ́n ń sin ajá kájá tó security yìí àwọn olè bàbá àdúgbò òun ọ̀rọ̀ wáyé yìí ajá òun silent peace wọ́n kọ̀ nípa ọlọ́run ni ojú ọjọ́ security rẹ̀ kọ́lọ̀mù ìsọ rẹ̀ sọ wa wà dábùhù mímọ́ pa nǹkan jọ́sìn afọ alọlọ nìkan la pa nǹkan fún adẹ̀ sọ ìta àwọn méjì tí wọ́n lọ tí wọ́n fẹ́ kọjá náà kan ìlú yẹn májẹ̀mú tí wọ́n ní pé kó o tó lè kọjá ń pa nǹkan fún sa wọn àwọn méjì wà nínú àwọn kílẹ̀ wí pa nǹkan fún sa àwọn èèpa nǹkan àyàfi torí pàdánù bí wàá sọ ó ní pé làánà lọ́rù mọ̀ndábà àlèrèrèlà ọlọ́run ṣépè fún ẹni tó bá ń pa nǹkan fún tó yàtọ̀ sọlọ́run sẹ́rí láàrin ká sọ́ra àwọn ẹran míì táwọn èèyàn máa ń pa wọ́n ń pa ẹran fún òòsà wọ́n ń pa ẹran fún òròbejì wọ́n ń pa ẹran fún nǹkan gbogbo àwọn eléyìí òròdílé wọ́n pa ẹran pé sàárà yá sí gbogbo ẹran tó o ń pa tí èsì pẹ́ran léyà

mùsùlùmí tí bá ń bá yín dá sí tó sì tó ń bá wa kírun àwọn òsè wà sí fún ọ pé má bá wọn dá sí mọ́ o tó o bá fẹ́ jẹ́ pé ìwọ lọ fẹ́ gba ládà rẹ wájú ọlọ́run tó o fẹ́ kó o tó kú òun wàhálà nàìjíríà tí ò sí náà tí ò sómi tí ò sọ́nà gidi tí ò sí ètò ìlera gidi kó o tó lọ bọ́ọ̀nù wàhálà àrùn sàárẹ̀ àtijọ́ gbèdé má bá wọn dá sóògùn àgbẹ̀bọ gbogbo àwọn ẹ̀ ń ṣe kánífà ẹ̀ ń ṣe kánífà káàkiri àdúgbò mùsùlùmí tí ọ̀fẹ́ tó rí ìbínú ọlọ́run lẹ́yìn ìbínú ti nàìjíríà bá ń rí kọ́mọ̀ bá wọn dá sí tó bá ti lè di páńpá ẹran fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run èyí ó jí àwájú ọlọ́run àwọn méjì tá a wá ń sọ̀tàn wọn yìí wọ́n bá ní ká pa nǹkan fóòsà ìkànnì wọn ní kò fi tọ́jọ́ àwọn ẹ̀pà nǹkan mùsùlùmí làwọn ẹlọ́run ti làánà ọlọ́run ṣépè fáwọn tó bá pa nǹkan fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run wọ́n bá pa jẹ̀mọ́ ìkejì à nínú wọn wà pa wọn bó ti ẹ̀ ṣe é ṣe rárá pa kòkòrò kése kọ́ kẹ̀ mọ́ fò lọ kéèyàn pa kí wọ́n pa yóò sí ìfowósà lòun bá ṣe bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó pa nǹkan fowósà mọ́ wúwà ní àlè náà ọmọ náà ọmọ náà ní tó ṣe tọ́ra ara pàǹtí òun kòkòrò lọ fowósà ó sọ̀dọ̀ náà níwájú ọlọ́run àṣẹ mùsùlùmí a gbọ́dọ̀ apá fúnpẹ́ nìkan wá sọ pé sàárà kan ya sí ọ àwọn ẹlẹ́bọ ní máa sọ bẹ́ẹ̀ sàárà ya sí mùsùlùmí ìwọ́tẹ́ ẹ máa tara yín jẹ sàárà ya sí tẹ́nìkan bá kú yóò ní sàárà ya sí òun náà wọ́n lọ kóló sọ́dọ̀ àwọn tó sọ bá ń fún ọ wọ́n fẹ́ ba yé àtọ̀run rẹ jẹ ẹ lè rí mùsùlùmí gidi àyàtọ̀ fún àfa àtọ̀rọ̀ ẹ̀sìn ọba tó ti dàrú mọ́ lójú àwọn àfa àtọ̀rọ̀ ẹ̀sìn òye làwọn náà máa ní sàárà ya sáwọn àbọ̀ya síyàwó àwọn máa gbọ́tùmọ̀ sàárà ya sí ọ wọ́n fẹ́ sọ́dọ̀ lórí ibú láyé àtọ̀run ni o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tí mùsùlùmí kan bá kú mùsùlùmí kan ó kú ẹ wá lọ kí ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú ara fẹ́ra kó tí wọ́n fi wá di pé wọ́n fi kírun sẹ́ni yẹn la gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ kí ẹ ń tẹ́ èèyàn kú kí rọ́tù òkè údù òkè gbogbo àwọn tó bá ti lọ hajj ó rí pé kíní tó máa ń wọ̀ ní Saudi yẹn tá a máa ń wò téèyàn máa wo fídíò àwọn tó wà ní Saudi yẹn ó ti rí òkè udu òkè ńlá ni láàdá òkè udu láàdá òkè ńlá tó tóbi ju bàálù lọ tó tóbi ju tírẹ́ẹ̀nì lọ òun ni wọ́n kọ sínú ìwé àkáǹtì sẹ́ẹ̀rẹ̀ rẹ ẹnìkan wá sọ fún ọ pé sàárà ya sí ọrùn sàárà kọ ọmọkọ ọmọ gbà láàdá lọ́dọ̀ Ọlọ́run irú rẹ tó ń kí láàdá bẹ̀rẹ̀ ló ti bà ń bẹ̀ ìlú tó ń kíra dáadáa àwọ̀ ẹ̀rẹ́ tó ń gbà láàdá mélòó ló ti gbà bẹ́ẹ̀ ẹnìkan tó wá tó fẹ́ sọ ọ́dọ̀ lórí ikú lọ́dọ̀ ọlọ́wà ni sàárà ya sí ọ sàárà ya sí ọ má lọ kẹ́ńté èèyàn rẹ̀ bá kú o ìtumọ̀ ẹni pé má lọ gba láàdá kíni o òkè údù ẹ bá tún wá lè ṣe sùúrù tí wọ́n fi sin òkú yẹn sínú sàárè yóò gba láàdá tó tóbi tó òkè údù méjì wọ́n wá ní sàárà ya sí ọ èèyàn kíní kú sàárà ya sí ọ ọsọládé òkè rúdùnà èèyàn kejì kú sàárà ya sí ọ ọsọládé òkè rúdùnà ìwẹ ẹlẹbọ ìwẹ ẹlẹbọ orí ikú ijó ní tí ọ̀tá ńlẹ̀ yorùbá yín ló ń sọ gbogbo ẹ̀ sàárà ya sí mùsùlùmí ìwọ tí sàárà ya sí tíwọ náà gbà bẹ́ẹ̀ ẹlẹ́bọ tí ń dẹlẹ́bọ yẹn ṣe mùsùlùmí inú rẹ tó ń kí òní wúlò fún wájú àwẹ̀rẹ̀ yọ yóò bá nìkan náà ti ń ṣe ìsìláàmù sàárè ṣe ya sáwúsá àwúsá mùsùlùmí sáà ní sàárè ṣe ya sí wọn ní Ghana ẹsà tí asádáwọn tó ti kó ńlẹ̀ Yorùbá ní sí sàárà máa ya sí wọn Saudi Arabia sàárà ya sí wọn l'Amẹ́ríkà àbíkọ́sí mùsùlùmí l'Amẹ́ríkà ó sì adẹ́gbẹ̀yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá ní sàárà máa ya sí ó yẹ kẹ́ ẹ fura gbogbo ẹni tí sára bá ya sí ẹ̀yẹ́ ṣe mùsùlùmí gidi o lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yẹ́ ṣe mùsùlùmí òdodo rárá mùsùlùmí òdodo sàárè ya sí ẹ ń bá ní sàárà yàsí ọ lójú ẹsẹ̀ kó tó kù bẹ́ẹ̀ kọ́ ọ yá dá padà tó náà máa ń fi nǹkan bú bẹnu pé ẹ wọ́n ríran sí yín o wọ́n ní sàárà yàsí yín wọ́n ní ẹ mọ́ lọ kẹ́ǹtẹ́ èèyàn kú tẹ́ ẹ bá lọ kẹ́ǹtẹ́ èèyàn kú ìyá ẹ̀yin àti fámìlì yìí orí ibú ọ̀sẹ̀lẹ̀ sí yín tẹ́ ẹ bá lọ kẹ́ǹtẹ́ èèyàn kú ìyá ẹ bẹ́ẹ̀ lọ ẹ̀yin àti fámìlì yìí mọ́tò ọ̀pá yìí tẹ́ bá lójú ẹsẹ̀ ẹ má jẹ́ òtútù ẹ̀yin náà wá sẹ́pẹ̀ fún ìyá tó ní sàrà yá sí ìyá kílẹ̀ lọ́sẹ̀lẹ̀ ẹni sàrà yá sí mi pé ti bá lọ kẹ́ntẹ́yìn rẹ̀ kú aburú ọ̀sẹ̀lẹ̀ ọ̀dà ẹ̀yin àti fámìlì yìí náà tẹ́ ẹ bá lọ kẹ́ntẹ́yìn rẹ̀ kú aburú ọ̀sẹ̀lẹ̀ sí yín ọ̀kadà ọ̀jẹ̀yìn mọ́lẹ̀ mọ́tò owó yín mọ́lẹ̀ iná òjò yín dànù ẹ̀ẹ́dì kojú ẹsẹ̀ ni ó change ẹ̀ àwọn èyí olórí bú àwọn èyí eléṣù àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ sàárè ìyá sí mùsùlùmí níjọba ọbẹ̀ ilé gbàgbé sàárà ìyá sí ọyí mọ́nì rẹ bàjẹ́ wọ́n ní ọmọ lọ kẹ́ntẹ́yìn rẹ̀ kú ẹni tó bímọ náà wọ́n ní ọmọ lọ kí àbò sàárà dáadáa náà tó yá sí ọ wọ́n fẹ́ ba yé àtọ̀rọ̀ rẹ jẹ́ nìyẹn ládàtọ̀ yẹ kọ́ ọgbà wọ́n ní ọmọ lọ gbà ládó òkè udu tánàbí sallallahu alaihi wasallam tó láàmú àgbà náà ní oṣù ọ̀nìyẹn. wàtàwákùl wàlúkọ́f wàlúkọ́ṣíà wàlújú afa mustapha murad subuhi nínú tíra àwọn yìí minhajul mu'min yóò gbára lọ́nà mùsùlùmí òdodo sẹ́rí tá ń sọ yìí mùsùlùmí yàtọ̀ sí mùsùlùmí mùsùlùmí mi ò kú yóò déwájú ọlọ́run wàláì wọ́n ń gbénu sàárè báyìí ọgbọ́ sẹ́nu ìyá ni ṣùgbọ́n wò ní rí ṣùgbọ́n tó wà ní Kùránì àti súnà làwọn sàlàyé yìí ẹlòmí ọmọ ìròkè ẹ̀ eh, kí náà ń sọ kí sàárà rẹ̀ òní ìyá sí yàn ẹnì kàtà ní sàárà ìyá sí ní òní bá tọ́lá gidi tọ́lọ kíyàn rẹ̀ àdánwò lè ṣẹlẹ̀ sí i torí àwọn tó wá bá wọn fi nǹkan bá mú sọ̀rọ̀ òun náà sì súnmọ́ lọ kò sì dédé àpadà fún wọn àáfàá ní mùsùlùmí gidi yóò gbára lé ọlọ́run kò ní gbára ló ń dè ẹni tó bá máa ń travel yóò máa rẹ́rìn àwọn èèyàn wá lẹ̀ yorùbá <laughs> yorùbá agbára ló ń dè agbára lé gbẹ́rẹ́ tẹ́ ẹ bá wo ẹ̀yìn ọmọ ẹlòmíì gbẹ́rẹ́ ti babẹ̀ jẹ́ tẹ́ ẹ lórí àáfàá míì náà àáfóun gbẹ́rẹ́ gbogbo ọrùn ẹ̀ báyìí gbẹ́rẹ́ ti babẹ̀ jẹ́ tẹ́ ẹ bá wo ìbára wọ́n ti fi gbẹ́rẹ́ bá tiẹ̀ jẹ́ <laughs> bẹ́ẹ̀ bá mo gbáyà lómi gbẹ́rẹ́ ti bá gbáyà rẹ̀ jẹ́ gbẹ́rẹ́ aláàké gbẹ́rẹ́ oníbléèdì tó ní àkúfọ́ọ̀bù ẹ lọ wo òkú àwọn mùsùlùmí yorùbá lọ́nà ilẹ̀ ọ̀sán ilẹ̀ yíbò ìgbà ẹ wà láwùsá awùsá ń pè yín kèfèrí mo ṣe ní pè yín kèfèrí àwọn èèyàn ní tí wọ́n rí ìwà kèfèrí náà wù nígbà tásídẹ́ǹtì bá wá ṣẹlẹ̀ tẹ́ ẹ fẹ́ rẹ́síkú àwọn èèyàn pé ẹ wá já máa wò wọn ẹ ń bá jẹ́ mùsùlùmí káwẹ̀ wọn kákìrù sí wọn láà ẹ wà ara àwọn mùsùlùmí ilẹ̀ yorùbá gbẹ́rẹ́ apá rẹ̀ òǹdè ọrùn òǹdè ibi itan òǹdè ìbáraàdì òǹdè kí ló dé kọ́mọ̀bà lásídẹ́ǹtì tó ti bẹ́ẹ̀ ọ́ lásídẹ́ǹtì ó tó kú wà mọ́ta káàfìrà mọ́ta káàfìrà ó kú sí kẹfìrì àárín ìbàdàn sẹ́kù lásán ẹmọ yásídẹ́ǹtì tó ti gbẹ̀mí àwọn èèyàn gbogbo àwọn tó ń kú ẹ lọ́mọ ìwara wọn ẹ̀ gbàgbẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹ kò ń dé ń bẹ ẹ bá àwọn nǹkan tí wọ́n ti fi sára ń bẹ kí ló dé táwọn nǹkan ẹ̀ wọ́n làwọn bí kú ẹ ìwé ìjà àtàrà wa jẹ kámọ̀ dẹ́lẹ́gbọ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tó ọba wa gbára lé oúnjẹ ọgbára lé gbẹ́rẹ́ ọgbára lé àwọn àṣejẹ tí wọ́n ti ṣe fún ọ èyí ọ̀jẹ̀ kó o lè súnmọ́ lọ́hùn pẹ̀lú àwọn gbólóòsọ ó kù sí kèfèrí ni ara tàwídùl ìbádà tí ṣe tàwídùl lùíyà àṣemímọ́ ọlọ́run lọ́kan nínú ìjọsìn òun ni pé mùsùlùmí máa ń gbára lọ́lọ́run ni ẹ mọ̀ sí islam gbọ́ gbígbára lọ́lọ́run kọ̀tako akhdul asba ká ní àwọn nǹkan kan tí ọ̀dẹ̀ sábàbí sábàbí tá à ń sọ ni wípé àwọn sábàbí tí è ṣe haramu mùsùlùmí ó gbára lọ́lọ́run yes orí ń fọ́ ó lè lókè ní o paracetamol èyí ọ̀tá kọ́kọ́ gbára lọ́lọ́ ó lo oògùn sí tó ń ṣe kí ni o tó ń ṣe mùsùlùmí ebi ń pa àfà ọba ni mo gbára lọ́lọ́ ọrọ̀ àmàlà ní tó jẹ àmàlà àbí búrẹ́dì èyí ọ̀tá ọ̀tá kọ́tọ́ lọ mùsùlùmí ó ní ìṣòro ní ìsẹ̀mí ayé àwọn nǹkan ìlànà ẹ̀sìn tí ọ̀tá kó ẹbọ tí ò jẹ́kọ́ lẹ́bọ nínú lọ́ba ń lò àwọn orúkọ bẹ́ẹ̀ pọ̀ even mùsùlùmí ó lè lo àgúnmu kì í sàràmù àgúnmu tó yẹ pé wọ́n fi ewé ṣe wọ́n fa àwọn nǹkan tó tá a mọ̀ ṣe tí èsì àgúnmu tí wọ́n fi ẹ̀jẹ̀ ẹyẹ lé sí àgúnmu tí wọ́n fi egun ẹlẹ́dẹ̀ sí àgúnmu tá a rí pa àgúnmu lélẹ̀ àgúnmu bà àgúnmu jẹ̀bi mùsùlùmí lè lò èyí ọ̀sọ́ pé kọ̀ọ̀gbára lọ́lọ́ àgbo mùsùlùmí lè lo àgbo èyí ò ní ọ̀gbára lọ́lọ́ ṣùgbọ́n mùsùlùmí ní ìsìn ó lóun gbára lọ́lọ́ ó tún gbára lé nǹkan ní kọ̀rọ̀ ọgbàrá lọ́lọ́ kó tó jáde ńlé yóò fi nǹkan ba wọn ẹjọ́ wọn ta lónìí o nítorí bá ti pè kán máa lè náà ọgbàrá lọ́lọ́ oògùn lọ́gbàrá lè níjọ́ tẹ́wé rẹ bá sunko ọ̀ọ́dẹ̀ lẹ́bọ ó tún jí àwọn àjọ ọlọ́run torí náà ká tó lè jẹ́ mùsùlùmí òrìjínà tàwa kù àgbàrá lọ́lọ́ ọlọ́njà lè gbára lé wàlẹ̀kẹ́wùfù wàlẹ̀kẹ́ṣíà àṣẹ ọlọ́run láà máa bẹ̀rù òun láà sì máa páyà ọlọ́run láàmà bẹ̀rù òun láàmà páyà sẹ́rà rẹ̀ tá a dé yìí ó tún sàwọn èèyàn délẹ́gbọ́n wájú ọlọ́run ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ àkídà òun là ń sàlàyé ìpìlẹ̀ ẹ̀sìn Islam wa gangan là ń sàlàyé fúnra wa yìí sẹ́ẹ̀rí lónìí torí páwọn èèyàn bẹ̀rù ìtí kan ah àwọn èèyàn bẹ̀rù òtó ọlọ́run kódà ẹlòmíì tálàǹgbà bá jábọ́ láti yàrá rẹ̀ yóò nà tó dé o wọ́n tó ti rán aláǹgbà sóhun o ta ló rán aláǹgbà sí àwọn ìyá ayé yọba máa bẹ̀rù aláǹgbà tàbí kọ́ máa bẹ̀rù àwọn ìyá ayé jọ lọ́nà lọ àwọn èèyàn bú ń bẹ àní ò sáwọn èèyàn bú kùránì fìdí lẹ̀ pé wọ́n ń bẹ súnà fìdí lẹ̀ pé wọ́n ń bẹ ṣùgbọ́n àwọn èèyàn bú sí gbogbo àwọn tẹ́ ń pè láwọn ìyá àjẹ́ àwọn ìyá oṣó iná mọ́tò mọ́tò ń pàmì inú wọn náà ìmí ìjábọ́ lórí ọ̀kadà inú tiwọn náà tán rí kankan ṣe sí ìmí inú tiwọn náà lálàkàlà wàhálà ń ṣẹlẹ̀ sáwọn ọmọ tiwọn náà kèé ṣe pé jábọ́ látọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn ará ẹ̀dọ́ ọlọ́run ni wọ́n wọ́n kẹ̀ lu àwọn agbára abú agbára èṣù torí kán lè pọ̀ ní ọjà ànámà torí pé ọlọ́run dájá àná mọ́ náà àwọn kan ní ó wọ ọbẹ̀ irú àwọn olórí búba ní ó wọ ọbẹ̀ àwọn tó abá ìtọ́lọ́ àwọn olè wà lìjà náà àwọn ẹni ibú ń bẹ ṣùgbọ́n àwọn ẹni ibú tó ń wà láìlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run lọ́dá wọn tí wọn ì bá yẹ kí wọ́n máa jẹun ọlọ́run jẹun tó bá jẹ́ ṣùgbọ́n àwọn pé nǹkan bú wọ́n ń lo àjẹ̀nú àwọn ẹ̀dá tẹ́ẹ̀ lè fojú rí náà ń lò ilẹ̀ ṣe ń rò pálágbára ni wọ́n àwọn tí wọ́n sì lò wọ́n á máa kọjú oró sí wọ́n ń jọ míì pé ìyá ìhà àbá iṣẹ́ mọ́jẹ̀mú tán ni wọ́n mọ̀ sí fáwọn tóun náà bá ti ṣe wọ́n àtáàkì ẹ̀ ṣùgbọ́n ọlọ́run tẹ́nìkan kò lè àtáàkì ọlọ́run tí èè jẹun ọlọ́run tí èè momi gbogbo àwọn tẹ́ẹ̀ fìlà lágbára ìṣéhun èsùn ni sọ́lọ́run máa ń sùn ìwé èsè jásí pọ́lọ́run tí èsùn lọ́ọ́ máa ń páyà rẹ̀ ọlọ́run tí ò ní kú láíláí ló yẹ ká páyà rẹ̀ ju àwọn ẹ̀dá tí wọ́n lè kú lọ wà lójú tá a bá tún wá fẹ́ máa lọ sọ́dọ̀ ẹnìkan a fẹ́ sẹ́rí lọ ọ̀dọ̀ ẹnìkan a fẹ́ kẹta ìró lọ ọ̀dọ̀ ẹnìkan ọ̀dọ̀ ọlọ́run náà látòkè lọ wà sọ́láàt a fẹ́ kírun àyè kírun fún nǹkan ní àfọlọ́ ọlọ́run nìkan la máa kírun fún níjọ́ tí sẹ́wù kan bá sọ pé òun ni ọmọ kírun fún màpèsè òun yẹn gán dóòsà ó dé sùn ó di tọ̀gùt mùsùlùmí è máa kírun fún nǹkan mi àfọlọ́ níjọ́ mẹ́rin kan bá wá ní o kírun tó wá ń fún ọ ní májẹ̀mú tó takotọ́ lọ́hùn mọ̀ pé ìrùn èṣù yẹn torí pọ́lọ̀ ló lè rún ẹnìkan ní àfa àṣẹ rí àáfù yín ní náfìlà kan náfìlà aráka méjì òru lẹ́ẹ̀mọ̀ ṣe náfìlà eérú ilẹ́fìmọ̀ sàlùwàlà ìhòòhò ọmọlúàbí òun lẹ́ẹ̀mọ̀ ṣe náfìlà tẹ́ ẹ bá wá fẹ́ ṣe ẹwà kásẹ̀ kan ókè okay mà pé rúùrùn eléyìí kèé sí ìrún tọ́lọ́ ìwọ́n kí lè yàn ìwé èṣù gbogbo àfa àti bá ń fọ́n rú náà fílà bá àfẹ́ èṣù àfẹ́ èṣù tí èsà àfẹ́ ẹni ọlọ́run náà fílà àtọ́lọ́run bá a ṣe ń kírun ọ̀ràn yẹn náà láṣẹ kí ni o òun láàkí omi la fi ń sàlùwà láàrẹ̀ àìfẹ́ rú sàlùwà lẹ̀ tí ọ̀bà sómi ìlàsì táyà mọ́mù ká lóye ìpè àbíkéde òkúta tẹ́nìkan bá ti ń fọ ní náà fílà ilé rú tí màá pé ìwé ṣe ìwọ̀n tọ́lọ́ ìwọ̀n àǹjànú nìyẹn àǹjànú ni ó fọ́ mọ́jẹ̀mú abẹ́ni ká ní pẹ́sẹ́ rí òun tẹ́ ẹ̀ máa kí tẹ́ ẹ bá ti wá ṣe Allahu Akbar ẹ wà mú ọwọ́ ẹ fi kan private part ẹ fi kan kan ọmọkùnrin yín ẹ mọ̀ wá fi ṣe díẹ̀díẹ̀ ẹ mọ̀ fọwọ́ ra ìrún tọ́lọ́ nǹkan ìrún èṣùnú àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́yìn eléyìí tẹ́ bá ti ṣe Allahu Akbar ẹ wà á nasẹ̀ kan ókè àbí bẹ́ẹ̀ kọ́ sẹ́yìn ilé ìta fún yìí ìforíkalẹ̀ kan ní sùjúùdù kan náà ni sùjúùdù lóde ló máa ní sùjúùdù méjì ó ní sùjúùdù kan lélẹ́yìí o tó yàtọ̀ sí ìrun ọ̀ranyàn tí gbogbo wa ń kí irú ètò àwọn ònú dstv táwọn sáadà tí gbogbo ayé ń kí irú ètò ń kí lamẹ́ríkà irú ètò ń kí britain irú ètò ń kí ní saudi arabia irú ètò ń kí ní sudan egypt malaysia tó bá ti lè yàtọ̀ sí irun tá à ń kí tó wà ní kùránì àti súnà ìrun èyí èsè ìrun tọ́lọ́ ìrun èṣù ni ọlọ́ọ̀ nìkan láàmú kí òun fún. wazakat tọ́lọ́ ń bá tó bọ̀ aláṣìírí lẹ́yìn ìgbà tá a jẹ tọ́sẹ́kù owó wa tó wá ń sàn dàálẹ̀ má sọ wípé tẹ́ntọ́bàjẹ́ ọkàn tẹ́ntọ́bàjẹ́ jẹ́ ọkàn ọ̀wà mú nínú owó rẹ tó ṣẹ́kù ó tó máa fún àwọn tí ò ní ara ń tó ṣeun arapọ̀ ọgbọ́lọ́gbọ́ ni oṣù méjìdín ní ọ wàṣíyà àwẹ̀ àwẹ̀ rọmọdọ́ọ̀nù ló tó kú bí oṣù mélòó ìkọlọ́njẹ́ ọba wa láyé ọgbà àwẹ̀ fọlọ́n àwẹ̀ monday thursday àwẹ̀ súnà á gbìyànjú àti gbà àwọn àwẹ̀ míì tó tó bá tọ́lọ́run bí àwẹ̀ ọjọ́ àràfà tílẹ̀ yá bá kújọ́ kan ọgbà àwẹ̀ tásúà àti aṣúra àwẹjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá muharram àgbà àwẹ̀ ní oṣù ṣàbán fẹ́ tọ́lọ̀ bá fún lágbára rẹ̀ àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àwẹ̀ súnà àwẹ̀ 13 14 15 ní oṣù hijira lóṣooṣù àwẹ̀ funfun àyámùlìbír àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo orú àwọn àwẹ̀ báyìí arapa àgbọ́lọ́ngbọ́ ni tẹ́nìkan bá ti á fún ọlá àwẹ̀ irú èyí táwọn kan tí wọ́n àwọn kan tí wọ́n ń fún àwọn èèyàn ẹ ti mọ àwọn ìjọ tó máa ń ṣe àwọn ìjọ aláwẹ̀ funfun ọmọ wọn wọ́n pọ̀ bàdàn dáadáa o ọ̀gá wọn ló fẹ́ kọ́ kàbá àrọ́sọ́nù olódó ń gbà kan tó fẹ́ kọ́ kàbá àbí ẹmọ́ wulẹ̀ lọ sí mọ́kàmà kàbá tó wọn bá kọ́ sólódó ni ẹmọ́ wá sí kí ni ẹmọ́ tàwa fún bẹ́ẹ̀ ọ̀gá wọn nù wọ́n wà á yan tẹ́nìkan bá ní ṣòro tẹ́ bá ti mú lọ bẹ̀ ọ̀pọ̀ náà àwọn oníṣẹ́ òṣèlú náà wọ́n wà á yan àwẹ̀ funfun àwẹ̀ funfun ò sí inú ìsìláàmù o ìwọ tán bá yan ààwẹ̀ funfun fún wọ́n fẹ́ ba yé àtọ̀run rẹ jẹ́ kò sáàwẹ̀ funfun nínú Islam etí wọn wọ̀nyé ayamulbid ààwẹ̀ àwọn ọjọ́ funfun lọ́wọ́ àánú Islam kè sáàwẹ̀ funfun kí ni túmọ̀ àwọn ààwẹ̀ ọjọ́ funfun ààwẹ̀ ọjọ́ tó ṣùpá máa ń mọ́lẹ̀ jù thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run oṣù ìjìrá lunar month òun là ń sọ ṣùgbọ́n àwẹ̀ funfun àwẹ̀ àdàdálẹ̀ àwẹ̀ àwọn eléṣù òun làwẹ̀ funfun kì í sáwẹ̀ mùsùlùmí kí láwẹ̀ funfun tó bá fẹ́ jẹ sàárì nínú kọfẹ́ kọ gààrí iṣu òróró ò gbọ́dọ̀ jẹ́po ò gbọ́dọ̀ jata nǹkan funfun funfun funfun funfun funfun àwẹ̀ èṣù àwẹ̀ àwọn eléṣù àwẹ̀ àwọn ọ̀tá ọlọ́run làwẹ̀ funfun òun làwọn ṣeun ṣeun kan náà yàn fáwọn ọmọ ẹ̀yìn wọn tó bá ti lọ́mọ kan ọmọ ìyá ọmọ ẹ̀gbọ́n náà ọmọ kan náà àwọn tá a ti kọ́ ń kéwú rí bàbá rẹ̀ bá mú lọ ọ̀dọ̀ ṣeun ṣeun kan lọ́nà lọ́nà iwájú kan ń bẹ̀ èèyàn lè gba bólúwájú wọlé èèyàn lè gba lé tuntun wọbẹ̀ náà bá yan àwẹ̀ funfun fọmọ yìí ọmọ bá rù wọ́n bá yan àwẹ̀ funfun fún kí láwẹ̀ tí ọmọ ẹgbà ẹ̀kọ́ gààrí iṣu àwọn nǹkan funfun funfun níbo la ti lérè ìdùnnú lànà ànábì sallallahu alaihi wasallam ìlànà èṣù náà tẹ̀lé wàláhì kìí sí ìlànà ìsìláàmù níbo la ti ráwẹ̀ funfun àwẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ jẹ sàárì ó lè jẹ àmàlà àwẹ̀ ìsìláàmù ó lè jẹ bá àwẹ̀ ìsìláàmù ó lè jẹ ráìsì àtọ́bẹ̀ ata àwẹ̀ ìsìláàmù ó lè jẹ kọ́ àti mẹ́ẹ́mẹ́ẹ́ tí wọ́n fata àtẹ́pọ̀ pupa sí àwẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ sínú ó lè jẹ wà tí wọ́n rò látà àtẹ́pọ̀ pupa bó sì ọjọọ ọkọ̀ ọ̀jẹ̀ ṣùgbọ́n kí ẹsẹ̀ bẹ́ẹ̀ nìkan wà ní sàárì rẹ oúnjẹ funfun ìsínú rẹ oúnjẹ funfun ìlànà èṣù lélẹ́yìn ẹ tó wá wo nǹkan mìíràn tó máa ń ṣe láwọn tí wọ́n máa ń dáwẹ̀ funfun ààwẹ̀ tí wọ́n kì í tó wá tọ́lọ́ ní àgbà ààwẹ̀ àwọn ìjọ tí ọ̀gá wọn kọ́ káàbá láyé ìjọ tí wọ́n ń gbà mí torí tẹ́yìn bá ti tako kùránì ogún dìde nu ẹ wà gbààwẹ̀ láago mẹ́fà rọ̀lẹ́ àwẹ̀ twenty four hours kèsè là kèsè àwẹ̀ Islam àwẹ̀ sù òun nírú àwẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ Islam àjẹsàárì kálùfájàrí tá a fi ń kírun àsọ̀bà kó tó là á sì sínú tóòrùn bá ti wọ̀ tásìkò mọ́gárìbì ṣe kí ni o tó ti tó àwẹ̀ Islam nìyẹn. àáfàá nírú àwẹ̀ ká tó máa gba ara tawhidul ibada ara pé ọlọ́run nìkan là ń sìn òun lọ́wà wal hajj kéèyàn ó ṣe ẹni ọlọ́run bá ní kó tó jẹ kọ́ sẹ́kù àbọ̀ ọlọ́run ní kó tó ṣe kò ń gẹ́mi ọba nínú àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tán lówó lọ náà bá ní ti ọmọ ọmọ kan ní lẹ́sìn ni kódà kọ̀ ọmọ òbí àwọn ọmọ yẹn ní àwọn ará ní àfàṣì ẹ ti lọ sí ájì ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ àmọ́ ibi tó ń gbà débẹ̀ à lẹ́yìn tẹ́ mọ́ sí ìsìláàmù dáadáa báyìí ṣòkòtò yín fún kẹkẹta ẹ sì lọ lọ́dún pẹ̀lú à ájì mọ̀ ti close ó ní ẹmọ òrí ẹ lọ ájì lọ́dún pẹ̀lú àṣẹ ọlọ́run international lẹ́ẹ̀bà lọ jọ́ kẹta náà kó fọ́ọ̀mù dé fáfà àfà dẹ̀ fi lè bla àfà dẹ̀ lọ ájì lásìkò tí ájì state ti close international lọ bá lọ ìwọ tọ́lọ́ àwọn èèyàn wa tó lọ sí ájìbì wọn àwọn akéde eyín alájì alájà eyín ájìbì ọmọ ṣéǹdì káàkiri tọ́ba ti adé alájẹ ìyá àwọn ọ̀fẹ́ yín kẹ́lẹ́ rí eyín góòlù bí ẹni pé eyín góòlù gan ní jẹ́ kí ni o ájì ẹ lọ wà àwọn èèyàn wa sáájú arábíà bí wọ́n ṣe máa ń ṣe lọ́hùn ibi tó yẹ wọ́n dúró lọ́sùn fún òdòdó mẹ́ ibi ọ̀yẹ́ wọ́n ti sọ̀kò wọ́n lẹ́nu ìkànnì kọ́ lọ bá wọn sọ ìmí èsì sí àṣepé ìwọ́n tó ọba lọ sí hajj mọ́ bá hajj rẹ jẹ́ anabi sallallahu alaihi wasallam khudhu anni manasikakum ájì yín ẹgbà bẹ́ẹ̀ ṣe máa ṣe lọ́dọ̀ mi ni a gbọ́dọ̀ ṣe ájì onífẹ̀ẹ́nu gbogbo ilé nǹkan ara tá a gbọ́dọ̀ gbọ́yé òun ni wàlẹ́hánfù ìbúra ìjọsìn ni àṣewọ́tọ́ ọba gba tàwídùlẹ̀ ìbáàdà gbọ́ pé ọlọ́run nìkan ló yẹ ká máa sìn ọ gbọ́dọ̀ fi nǹkan mí ìbúra lẹ́yìn ọlọ́run ṣe ìbúra ní tó sápamọ́ rẹ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ man kana halifan falyahlif billahi aw liyasmut ìwọ tó o bá fẹ́ búra má fi Ṣàngó búra o má fi Ògún búra o má fi Ọbàtálá búra o má fi bá yàyà rẹ búra o má fi aṣọ funfun méje búra o ta ló fi búra Allah gbogbo àwọn àdúgbò tí wọ́n ti máa ń fìbọn búra bóyá àwọn landlord èèyàn fẹ́ gbalé ọwọ́ lọ landlord meeting alhamdulillah àdúgbò tó wáyé ọlọ́run làwọn ń wọrí ibùba ọlọ́run sì lè járe láéláé kẹ́nìkan wá sọ yí pé ẹ bá ti fẹ́ gbalé ládùúgbò wáyé kọ́mọ̀bà àkọlé wọ àdúgbò yóò wà fìbọn búra yóò wà ní èmi èmi mr samson mr samson mo fẹ́ gbalé ládùúgbò mr nokia ẹ ti bá kọ́lé wọ àdúgbò mr nokia kí mr tekno kọ́ pa mí dànù rádaràdà gbogbo eléyìí gbogbo àwọn àdúgbò tó ti ń fìbọn kura ìbínú ọlọ́run ẹ̀fọ́ àbẹ́ o ìbínú ọlọ́run ni bóò lẹ́sẹ̀ ní káwọn èèyàn even ìjọba nàìjíríà wọn ò ní káwọn èèyàn fìbọn búra ìwọ tó o bá mùsùlùmí kí wọ́n lè fi búra fi kùránì búra ìwọ tó o bá jẹ́ fi kéde búra fi bíbélì búra ẹ bá wà lóun ẹsẹ mùsùlùmí òun ẹsẹ kírísítẹ́nì kọ́ máa fi kéde búra o kó fìbọn rẹ̀ búra kí wọ́n pa nígbà ẹgbẹ́ ìbọn nínú Islam a lè fi kùránì búra àwọn èèyàn máa ń ṣe mistake a lè fi torí pé ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run sì rè mí nínú ìròyìn ni àwọn jamaa wọn kì í sòpinya láyù fàlùkù náà bẹ́ẹ̀ náà lọ àbẹ́ẹ̀ wọn èsè yàtọ̀ láàrin ọlọ́run àti ìròyìn ọlọ́run wọ́n dẹ̀ láwọn ẹ̀rí tí wọ́n mú wá tẹ́lẹ̀ a máa lo ìròyìn ọlọ́run nígbà míì tí ó ṣe kíni o tí ó fi búra kéèyàn ó fi kùránì búra ọ̀rọ̀ ọlọ́run ni kùránì ọ̀rọ̀ ọlọ́run sì rè ara ìròyìn ọlọ́run ni kódà èèyàn lè fi súrà kan nínú kùránì búra èèyàn lè fi ááyà kan pé mo fi kùrù sí ìbúra mo fi súrátù yàsí búra mo fi súrátù lìfàátì àbúra ọtọ́nú àkìdá bàbá sọ́ọ́lù fèmí sàlàyé ẹ̀mí sọ́ọ́lù yàrá sọ̀rọ̀ yìí nínú tíra ìtẹ̀kọ́dì alìsúnà gbogbo mùsùlùmí lè fi kùránì búra ìwọ tó bá fi kùránì búra lórí irọ́ tí ẹ ta wájú ọlọ́run ọ yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ó sì yẹpẹrẹ ọlọ́run ọlọ́run náà wá yẹpẹrẹ rú ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn olóṣèlú nígbà tó yẹ bá tó bá wọlé tán wọ́n wàá fi kùránì búra páwọn ò ní kówó òlú jẹ ẹ máa wo tí ọkàn ìsọ̀rọ̀ gbogbo wọn àdánwò ní ọkàn ìsọ̀rọ̀ wọn èyí tí ọba rí àdánwò tiẹ̀ láyé àti inú sàárè lọ́yọ́ máa rí àwọn tó jẹ́ mùsùlùmí wọn wá fi kùránì ìbúra wọn yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run wọ́n wá ń kówó òlú jẹ wọn ò ti kankan sínú òlú ìmí ìnú wọn ṣọ́ọ̀kì ní ọ̀pá kó tó kò lẹ́ ayé ìmí ìnú wọn ọlọ́run máa dẹ wàhálà sí wọn torí pé àwọn náà ṣe kí ni o wọ́n yẹpẹrẹ Kùránì ọlọ́run wọ́n yẹpẹrẹ ọ̀rọ̀ ọlọ́run èyí ò wá dáa ju kẹ́nìkan ọmọ ní àwọn afikini búra lọ ìbọn ẹ lọ wọ àwọn àdúgbò tó ti ń fìbọn búra sẹ́yìn wá ní kọ́lé ọ̀mọ́jà tọ́lá ẹni tí ó fìbọn búra gan tó bá dé lẹ́sù ìtọ́ gbàgbọ́ gan lẹ́ni ó fi búra eléṣù lòun gan fún rẹ̀ ẹ tó wá ní ó fi kí ni búra èṣù mùsùlùmí ẹ̀ máa fi ìbọn búra o kódà o ìwà bú ni bákan náà ìwọ tó o bá fẹ́ búra rí pórí òdodo ló búra lé lórí mọ́ búra lórí irọ́ tó o búra lórí irọ́ tó bá dáa fún ọ lónìí ó sọ̀kọ́ lọ́la torí náà ẹ á ṣọ́ra gbogbo àwa tá a máa ń búra ọlọ́run bá yóò tún wá ṣe àáfàá ní gbogbo ń tá a sọ ìwà tẹ́jú ṣẹ́mí dálíkàlẹ́gẹ́rì láì ṣìrìkàn gbogbo àwọn táǹkà àbọ̀ yìí téèyàn bí ilé lọ dojú kan bẹ̀ kọ́ńtọ́ yàtọ̀ sọ́lọ́ bàbá Mustapha Muradu subinu tíra àwọn mìnàjú lè mọ́mìnà yìí wọ́n ló ń tàn ti ẹlẹ́bọ̀ ó ti ṣẹbọ ẹmbásì ti ṣẹbọ rèé tó ọlọ́run kọlẹ̀ ìmẹ́ àti ìbí ẹbọ ara tí ó jẹ́ èèyàn tí èèyàn ó ṣe gbére nù náà nìyẹn tí ó lè jáde máa ń bẹ̀ bàbá ní ayé àkánà lè bìdálíkà nàbíyà mùsálà àwọn mọ́làkà mọ̀kọ̀rọ́bà àwọn abúdàn sọ̀lẹ̀ bàbá ní téèyàn rí ọgbà lérò ìbá àjẹpá ànàbí ọlọ́run òun la sọ pé ànàbí ìwọ mo fẹ́ fi ànàbí búra o mo fi muhammadu búra sallallahu alaihi wasallam téèyàn bẹ́lẹ̀ níbi mo fi muhammadu búra ọ̀sẹ̀ bọ̀ èyí fànàbí búra ìlà wá fi yàtọ̀ sáwọn àtẹ̀ àwọn èyí sin ànàbí àwa ń ṣe àdúrà fànàbí ni sóyé tó ọba tó lọ pé muhammadu ìwọ mo kírun fún ọ̀dẹ́lẹ́bọ muhammadu ó ní pé mo ti bàwẹ̀ fún ọlọ́ni ọ̀dẹ́lẹ́bọ sóyè ní ìsìn tọ́ ọba ti lè sọ bẹ́ẹ̀ tọ́ ọjọ́ mùsùlùmí okú òun ìsìláàmù nìyẹn àbí muhammadu ìwọ ni mo lọ ájì tí mo fẹ́ lọ lọ́dún ìfún rárá ọlọ́run làwa ń ṣe kan wa fún tiwa ní pé ká dàgbà níbi ká ní sallallahu alaihi wasallam ká dẹ̀ tẹ̀lé súnà rẹ̀ bọ́ọ̀lù ọ̀ṣẹ̀fẹ́ràn àwọn mọ́là ká mọ̀ káràbà àbí má lè káàkan tó ti ẹ̀wà sọ́mọ́lọ̀ jìbìrì ìlú tó ọ̀wà làmí o jìbìrì ìlú ọ̀dọ̀ ẹni mọ́ sáàbí o wọ́n mọ́ gbára lé o jìbìrì ìlú mọ́ gbára lé o làmí o èèyàn dẹlẹ́bọ̀ èèyàn gbọ́dọ̀ gbára lé jìbìrì ìlú. àwọn abudan salihan abẹ̀rú ọlọ́run kan tó jẹ́ nire àáfàá kan tó jẹ́ nire àbí wòlíì ọlọ́run kan tó jẹ́ wòlíì ọlọ́run tòótọ́ òun la wá ń ṣèjọsìn fún pé tó ọ̀dọ́ yìí mo wá nà lọ́wọ́ wá o wòlíì pẹ̀nsú ẹ má jẹ́ kójú ó ṣe kí ni o ẹ má jẹ́ kójú ó tì mí o tàbí wòlíì bàírò ẹ̀yin ni mò ń páyà o ẹ̀yin ni mò ń páyà o ẹ̀yà jẹ́ kí páyà mi ó di ìfọ̀kànbalẹ̀ o sóyé wòlíì tẹ̀kínò tó ẹ̀yin ni mo fẹ́ ṣèjẹ́jẹ́ fún tẹ́ ẹ bá jẹ́ kí n páàsì ìdánwò yìí só ti yé nìsín màá sì gbàgbé méjì fún yín ìbáà jẹ́ abúdá ń sọ́ọ́lẹ̀ hàn sẹ́nà báwọn mùsùlùmí kan tún jè tá à ń bẹ̀ yẹn mùsùlùmí ń lọ ọ́fẹsẹ̀ kọ́ ó ní nìyàs nìyàs ọ̀sẹ̀ bọ̀ nìyàs lọ́lọ́n ọ̀ ń lọ ọwọ́ àfẹsẹ̀ kọ́ mo ti wọ mọ́tò rí èyí ẹ ṣe pásọ fún mi ń sórí wàláhì Ìbàdàn náà ni ẹni yẹn sì wọnú mọ́tò ó ní nìyàs èyí ò ní bísí láì tẹ̀ wọnú mọ́tò ìwà náà tẹ́lẹ̀ bọ̀ èèyàn ní baba ní yáàsì náà kí ni pírọ́blẹ́mù tiẹ̀ pẹ̀lú èèyàn kódà kí wọ́n rò pé abúdá ń sọ́ọ̀lì à pé ẹni o ẹni ọlọ́run tòótọ́ ni wọ́n à ní ọsọ́ di gbákejì ọlọ́run àbá àfa ayé kan ló rò pé àfa ara ẹni dáadáa ni ẹni ọlọ́run ni ọ gbọ́dọ̀ ṣe gbogbo ń tà ń sọ látàárọ̀ ìfẹ́ nìyẹn tó o bẹ́ẹ̀ lè ṣe fún un bàbá Mustapha muradu sunu tẹ́lẹ̀ àwọn yìí wọ́n ní ṣíríkù ní ẹbọ ni a gbọ́dọ̀ sọ̀ra kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀mí bàbá wa ń tẹ̀síwájú pé wà ní usulil ìbáàdà nínú àwọn ìpìlẹ̀ ìjọsìn gangan ṣe ẹgbẹ́ tá à ń sọ ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ mímọ́ ṣe lọ́n là ń sọ ìyẹn ni tàwíìdù alìlòhìyà tí ṣe tàwíìdù lè ìbáàdà bàbá wa nínú àwọn ìpìlẹ̀ ìjọsìn ni wípé a mọ̀ pé anna Allah subhanahu wa ta'ala yu'badu bil hubbi wal khawfi wàrọ̀já ìjẹ̀míà a máa ń sin ọlọ́run pẹ̀lú kíni o pẹ̀lú ká nífẹ̀ẹ́ ọlọ́run nínífẹ̀ẹ́ ọlọ́run gbọ́dọ̀ wà nínú nǹkan tí ó wà nígbà yà wa gbogbo ẹni tó bá ń sin lọ́run àwa wo gbáàyà rẹ̀ kò sífẹ̀ẹ́ ọlọ́run bẹ̀ kò ní ládá tí ó gbà wájú ọlọ́run torí pé sísìn tá à ń sin lọ́run yẹn ẹ wo àwọn tí wọ́n ń sin òòṣà wọ́n nífẹ̀ẹ́ òòṣà nínà o àwọn tí wọ́n ń sin jésù wọ́n nífẹ̀ẹ́ jésù ni. Fe, àwa nífẹ̀ẹ́ ọlọ́run òun la ṣe ń sin lọ́run ẹni tán bá dé gbá àyà rẹ̀ tí wọ́n bá ìfẹ́ ọlọ́run níbẹ̀ ìjọsìn rẹ̀ ní kélẹ̀ bàbá nípẹ́lẹ̀ kejì nínú nǹkan tó jẹ́ ìpìlẹ̀ mímọ́ sin ọlọ́run alekhauf à ń sin ọlọ́run torí pàǹpáyà rẹ̀ torí pàǹsẹ́ kí ni o àǹpáyà rẹ̀ àwa tá a jẹ́ òbí ẹ jẹ́ ká di àárín ìmú ara tẹ́rìbíyà tá a fún àwọn ọmọ wa òun ni àlàkáwòfù àrọ̀jà kán máa páyà ọlọ́run kán máa bẹ̀rù ọlọ́run pé ọlọ́run lè jẹ àwọn níyà táwọn ọba ṣe kíni o táwọn ọba sìn èyí ni ó jẹ́ kọ́ máa wá kọ́ wà lórí fíìdì kọ́ máa gbá bọ́ọ̀lù ọmọ mùsùlùmí ó ń gbá bọ́ọ̀lù wọ́n bá ní Allahu Akbar Allahu Akbar abúlé ọba rò wípé ah wàhálà ìwọ̀n ti pè é ràn yọ́ọ̀bà fi bọ́ọ̀lù lẹ̀ yọ́ọ̀bà jẹ́ kí abdulrahman ti gbá tébù tẹ́nísì kan ní Allahu Akbar Allahu Akbar yọba ti tébù tẹ́nísì lẹ̀ àṣeyìí máa jọ́sìn fọlọ́n nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú ìpìlẹ̀ ìjọsìn òun ni kí ni o alakhauf èèyàn ó máa páyà ọlọ́run nípayà wípé ọlọ́run lọ́ba tó tó páyà nípayà wípé ọba tó lè gbá wa láàṣọ orí mú tó lè fìyà jẹ wá ni wàrọ̀jà ẹlẹ́kẹta nìyẹn àátọ́ máa jọ́sìn fọlọ́run lẹ́ni tó ń ran kàn ẹ́ sán lẹ́ni tó ń ran kàn kẹ́ lẹ́ni tó ń ran kàn àlùjánnà pé tá a bá sì sẹ́lọ̀ tọ́lọ̀ ń gbà tọ́jọ́ sí wa áwàlì kan náà ọjọ́ nǹkan mélòó báyìí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ àlòkùbù á máa sẹ́lọ̀ pẹ̀lú ìfẹ́ ìfẹ́ tá a ní sọ́lọ̀ á fi máa sẹ́lọ̀ ìpayà tá a ní sọ́lọ̀ á fi máa sẹ́lọ̀ ìyẹn lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta àkọ̀rọ̀já hope nǹkan tá à ń ra kàlá tọ́dọ̀ ọlọ́run tí ń ṣe ìyọnu ọlọ́run tí ń ṣe ìkẹ́ ọlọ́run tí ń ṣe àlìjánà àáfàá ní gbogbo àwọn nǹkan ìjẹ̀mí alápapọ̀ òun làwọn nǹkan tá a kó pọ̀ nínú àwọn ìpìlẹ̀ pàǹsìn ọlọ́run nínú ìpìlẹ̀ pé kí ni ọlọ́run ọba àlekè ọlá nìkan láàmú ọjọ́sìn fún un bàbá níwà ìbádàtù wùbí wáhìdí mini a dúnà àkọ́ dọ̀là kéèyàn wá mú ẹyọ kan nínú mẹ́ta yìí èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ẹ jẹ́ ká understand àárín o yóò mọ̀ ẹ jẹ́ rọ́bà alábàdìbò láti sòfin yìí ara àwọn kan mú àwọn onísùfin mùsùlùmí wọn ò lè pè sí àwọn ń sin lọ́n àwọn ò sin lọ́n tàwọn nítorí káwọn olè wà nìyẹn náà àbí torí káwọn ọmọ bá wọn náà ẹ ń bá sọ bẹ́ẹ̀ dédéré mùsùlùmí ni aláìmọ̀kan ni wọ́n wà kóòtù rọ́bì àdàwíyà rọ́bì àdàwíyà ọjà nàbí ọlọ́ àbọ̀jẹ́ ẹ̀ ń tọ́lọ́ fi ìsìláàmù ràn àti pé ọ̀rọ̀ ọ̀rọ̀ bí àdàdà wíyà tán máa ń kó tí wọ́n gbọ́n tí ń sọ yé gan nǹkan mẹ́ta tá a sọ yìí ó gbọ́dọ̀ wà lọ́kàn wa tá a bá ń sin lọ́hùn ìfẹ́ ọlọ́hun ìpayà ọlọ́hun àti ìmáṣe kí ni o ìmáara kan oore lọ́dọ̀ ọlọ́hun bàbá ní wípé wà ìbádẹ́tù wúbi wáhìdín mini adúnàlá áhá dọ́làl kéèyàn òmú kan nínú mẹ́ta ìkọ́ máa fi sin lọ́hùn kí méjì yòókù ọmọ sí bẹ́ẹ̀ àná ni kẹ́nìkan máa sọ pé ah wàhálà ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́hun bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ ọlọ́run ọwá ń sin lọ́run kò sí payà ọlọ́run lẹ́mìí ẹ̀ kò dẹ̀ tó máa ra kàn sán ó lè ní kàn sí lọ́run náà nítorí pọ́lọ́run tó sìn ọ yẹ ká máa sin lọ́run òun ò sin lọ́run torí àlùjẹ́ náà o tó bá jáde pé torí àlùjẹ́ náà lòun ṣe sin lọ́run kọ́lọ́run má fi òun àlùjẹ́ náà òun ò sì sin lọ́run torí kọ́wọ́n má bàa wọ náà o tó bá jáde pé torí kọ́wọ́n bàa wọ ni kọ́lọ́run ju òun nù náà o ti ń sọ ibi tó dé sí náà lọ́ sọ lẹ̀ mùsùlùmí èèmọ̀ sọ bá ọ̀rọ̀ aláìmọ̀kan ni à ń sin lọ́run látara pa nífẹ̀ẹ́ rẹ̀ à ń ṣe lọ́run látara pa afẹ́ wà lìjẹ́ náà à ń ṣe lọ́run látara pa àfẹ́ ṣe kí ni o àfẹ́ wọná mẹ́tẹ̀ẹ̀ta la gbọ́dọ̀ kó papọ̀ bákan náà àtẹ̀sílímù wà ríbọ̀ wà tọ́à àlìmútílákọ̀ wàlìmọ̀hábà alìkámílà níláì wàlìrọ̀súlì sallallahu alaihi wasallam ìjúpájúfẹ́ ẹlẹ́fọ́ lọ́run lódìdí yíyọ́nú sọ́lọ́run bá àlekẹ́ lódìdí àti mímọ́ tẹ̀ láṣẹ ọlọ́run ní sánpáná àti ìfẹ́ tó pé kéèyàn onísọ́lọ̀ àtànábí rẹ̀ wal iman billah subhana kéèyàn ó sì nígbàgbọ́ bọ́lọ̀ wọn bá àlékè ọlá rọ́bán òun lọ́ba tó dá wa òun ní tọ́jú wa òun ní ṣèjẹ́ ẹ̀mú fún wa wà ilá òun láàmú ẹjọ́sìn fún fàlàṣẹ̀rí kàlàwò fi hukmi ìwà amri kò sórogún pẹ̀lú ọlọ́run nínú ìdájọ́ rẹ̀ àti nínú àṣẹ rẹ̀ wàtàṣírù máa làm yáàdà bí ìlà wàtàhákùn ìlà tọ̀gùt wàtìbáàrùn gẹ́rì ṣẹ̀rí àti nàbí ìsọ́là wàtàbídìí ṣe ìmìn à kúfùrù babaláwo àmọ̀ wípé òfin tọ́lọ̀ ò ṣe kẹ́nìkan wá sófin fún wa pé só orí wọn mọ yọ̀ǹda fún ọ lè fẹ́ kọjá ìyàwó mẹ́rin sọ pé mi ṣé òun mo sọ bẹ́ẹ̀ mọ yọ̀ǹda fún ọ ìwọlé mọ́tò wọn ibi tó sin náà lè mọ yọ̀ǹda fún ọ mọ́tò wọn kẹ́nìkan lọ mú òfin tọ́lọ́run ṣe wá àbí kéèyàn wá lọ máa wá ìdájọ́ lọ ọ̀dọ̀ tọ̀ good ọ̀dọ̀ nǹkan míì tí wọ́n ń ṣe lẹ́yìn ọlọ́run kọjá pọ́dọ̀ ẹ̀ ọmọ wá lọ àbí kéèyàn máa tẹ̀lé ń yàtọ̀ ṣiṣẹ́ àtànàbí wá tàbí kéèyàn lọ pààrọ̀ tànàbí mú wá pẹ̀lú òfin míì sí i bàbá ní gbogbo ń tá ìlú kèfèrí ni wa man za'ima anna ahadan yasahu wuli khuruj ani a fakọ̀dí kafa ẹni tó bá tó wá rò pé àwọn èèyàn kan bẹ ibi táwọn special lọ́dọ̀ ọlọ́run àwọn lè àwọn lè mọ̀sẹ̀ tọ́lọ́run àwọn lè kó náà ṣẹ̀ríà ìwọ tó ọba tó ń rò bá náà ó ti di kèfèrí ara náà wàá kílù Islam náà sọ yẹn ẹjẹ àwọn tá a bá ibi tá a ti gbóná rẹ o ní tá a bá sọ ní wípé ara wọn kan náà àwọn sùn àwa lè máa gbàwẹ̀ Ramadan àwọn ọmọ sọ̀tọ̀ mọ́ pé ẹni ọdún kan sẹ́rù kan ọmọ tó rẹ̀ wá lọ ọ̀dọ̀ rẹ̀ ọwọ́ abá ti ń jẹ mọ́sà àwọn oníṣòwò ẹ̀gbà wẹ̀ ni àwa ti kọjá wẹ̀ bí àwa ti sin lọ́n dé ọlọ́run ti yọ̀ǹda ìbá wa ṣé ọ̀dà báyìí rẹ̀ tó ń jẹun lọ́sàn-án àwẹ̀ ọ̀dà ìwọ náà wà gbà jẹ díẹ̀ bẹ́ẹ̀ bọ́mọ kí ó ṣe fẹ́ jẹ mọ́sà mọ́sà bá di kẹ́ni o fúrání àti fúrání ṣe oúnjẹ àwọn àtàrọ́ tí ò ní ìsìn náà dùn ẹnì kankan ò yọ kúrò lábẹ́ ṣẹ̀ríà ọlọ́run tó o bá ti lè jẹ́dọ̀ ọlọ́run o tẹ́ ẹ kú lọ́mọ lòfin ọlọ́run ọlọ́run á yọ̀ǹda fáwọn kan pé wọ́n lè má ṣe tiẹ̀ kò sí tọ́jọ́ gbogbo aláàmọ̀ ṣètò ọlọ́run táyì lọ bá ọlọ́run ọba àlekè ọlá abẹ lọ́run kó yọ́nú sí wa kó sí wa lọ́mọ àlìjánná kọ́ mọ́ sí wa ní ọmọ aná ọláàlá ọlọ́wàlá ọlọ́wàtá ìlà bìlà ìlà ní ìwádìí ibi ni a ti dúró lónìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run a máa tẹ̀síwájú